بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم عن الإيمان المرتبة الثانية nísìn báyìí ọ̀rọ̀ tí ó ṣẹ́kù ní ìpele kejì nínú àwọn ìpele tá a ti sọ àti parí ìpele ti Islam ìpele tó kù nísìn ìpele ẹlẹ́ẹ̀kejì ń ṣe ọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tí ń ṣe iman. ma huwa al-iman. kí ni nǹkan tí ń jẹ́ iman iman tá a máa ń sọ kí ni tí ń jẹ́ ìgbàgbọ́ gan-an. al-iman huwa qawlun bil-lisan kan taqul la ilaha illallah. àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbọ́yé nípa pé à ń sọ pé ìgbàgbọ́ ọ̀rọ̀ tí a ń sọ jáde báyìí ìgbàgbọ́ ni bí àpẹẹrẹ kò ní la ilaha illallah nínú iman lélẹ̀ yìí wà. Na'am. واعتقاد بالقلب يعني هذا اللي تقوله بلسانك لا تشك فيه واحد بالمئة بقلبك تعتقد هذا بقلبك ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ mọ̀ pé inú ìgbàgbọ́ ìgbàgbọ́ tá à ń dákọ gbólóhùn tá a wí jáde yìí tí ó jẹ́ kóhùn náà ní gbólóhùn tó tóbi jùlọ nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ láti ọkàn rẹ̀ nínú ẹ̀mí wa hundred percent ọgọ́rùn-ún tí ò gbọ́dọ̀ dí pé ọlọ́run ọba àlekèọlá tí à ń sọ nínú gbólóhùn la ilaha yìí òun la gbọ́dọ̀ sìn o òun ló lẹ́tọ̀ọ́ sí àti sìn gbogbo nǹkan míì tí ọmọ èèyàn bá sìn àbí tí ẹ̀dá mìíràn bá sìn irọ́ lásán ni. وعمل القلب كالخوف والمحبة وعمل الجوارح كالزكاة أو الصلاة. bákan náà nínú ìgbàgbọ́ òun ni iṣẹ́ wà gbogbo ẹni tí ó bá ní pé ọlọ́run rẹ̀ mí òun ọlọ́run rínú òun kò wá ṣiṣẹ́ eléyìí ò sí nínú tó rinlẹ̀ nínú ìgbàgbọ́ o èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ so iṣẹ́ yìí wá pín sọ́nà méjì èyí tá a máa ń fi ẹ̀mí ṣe wà bíi kí a máa páyà ọlọ́run bíi ká máa nífẹ̀ẹ́ ọlọ́run àbí ká máa nífẹ̀ẹ́ ànábì àbí ká máa nífẹ̀ẹ́ ẹ̀sìn ọlọ́run bákan náà àwọn ẹlẹ́ẹ̀kejì ni ká ṣiṣẹ́ àfarasí tí ó gbajúmọ̀ pòun níṣẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ń pè ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn ọlọ́run. yazidu bi ta'al iman wa yanqus bil ma'siyah nasalaam alayhi àkópè ntí ń jẹ́ ìgbàgbọ́ a ti mọ̀ pé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yìí ò sì gbọ́dọ̀ tako ntí ń bẹ lẹ́mìí wa a sì gbọ́dọ̀ máa dá para pé ọlọ́run rínú wa láì ṣiṣẹ́ ntí wọ́n ń jẹ́ ìgbàgbọ́ yìí ń máa ń lékún ń máa ń gbòòrò ń máa ń pọ̀ sí bẹ́ẹ̀ náà sì ni máa ń dínkù tí ó máa jò ọ̀dà ó lè tán lára yàn abẹ́lẹ́ òǹkó mọ́sá là wá. Naam, idhan al-iman qawlun bil-lisan واعتقاد بالقلب وعمل القلب والجوارح يزيد بالطاعة وينقص بالمعصية a jẹ́ pé a gbọ́dọ̀ gbọ́ yìí lákòyàwó pé n ti ń jẹ́ ìgbàgbọ́ nǹkan márùn-ún yìí ni a gbọ́dọ̀ dè mọ́lẹ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu bíi la ilaha àti tó jọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ ni o àdíọ́kàn wa pẹ̀lú la ilaha tí ò ta ko tá a sọ jáde ìgbàgbọ́ ni iṣẹ́ tí a ṣe yálà iṣẹ́ ọkàn ni àbí iṣẹ́ tá a fi ẹ̀díkẹ̀díkẹ̀ ara wa ṣe ìgbàgbọ́ ni bákan náà ìgbàgbọ́ a máa lékún àbákan náà ìgbàgbọ́ a máa dínkù. Naam, ah, arkan al-iman ìtí ń jẹ́ ìgbàgbọ́ tá a wà ń bẹ̀ yìí òun náà lórígun mẹ́fà ni. wallahu a'lam. ọlọ́run ọba àlekèlá ni ọba tó mọ̀ jùlọ.